الحمد لله الذي أنعم علينا بنعمه الظاهرة والباطنة لا نحصي ثناء عليه هو كما أثنى على نفسه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن محمدا عبده ورسوله البشير النبي والسراج المنير أرسله رحمة للعالمين وهجة على الخلق أجمعين صلى الله عليه وعلى آله وأصحابه ومن سار على نهجه وتمسك بسنته إلى يوم الدين وسلم تسليما كثيرا أما بعد أيها الناس اتقوا الله اتقوا الله يقول الله عز وجل يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون عباد الله إن الله قد أصدق عليكم نعمة وأمركم بشكره ووعدكم إذا شكرتموه أن يزيدكم وتوعدكم إذا لم تشكروه بالعذاب الشديد والعياذ الله فانظروا موقفكم مع نعم الله وتأملوا في أهوال من قبلكم وأحوال من حولكم ممن تنكروا لنعم الله واستكبروا في الأرض كيف دهمهم أمر الله فبدلوا بالنعمة بالنقمة وبالأمن خوفا والغنى والشبع فقرا وجوعا فاذروا أن يحل بكم مثل مثل ما حل بهم فاشكروا له ولا تشكروا واذكروا ولا تنسوا وأطيعوه ولا تحصوه ولا تعصوه ولا تكونوا كالذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار جهنم يصلونها فبئس القرار ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم عباد الله إن حقيقة الشكر هي الثناء على المحسن بما أولاه من المعروف والشكر لعبد لربه يدور على ثلاثة أركان لا يكون العبد شكورا إلا بمجموعها أحدها اعترافه بنعمة الله عليه بقرار قلبه بأن يعترف بأن هذه النعم واصلة إليه من عند الله سبحانه الثاني التهجس بهذه النعم ظاهرا فيثني على الله ويحمده ويشكره فلا ينسب النعم إلى غير الله الثالث من أركان شكر النعم النعمة الاستعانة بها على مرضاة الله عز وجل فيستعملها في طاعة الله أما إذا استعمل نعمة الله في معصيته فقد كفر نعمة الله عليه عباد الله إن رسل الله عليهم الصلاة والسلام هم القدوة الكاملة للخلق وهم أكمل الناس شكرا لله عز وجل فقد أثنى الله سبحانه على نوح عليه الصلاة والسلام أول رسله بأنه كان عبدا شكورا وذكر سبحانه عن نبيه داود وسليمان أنهما آتاهما علما فقال عند ذلك اعترافا بنعمة الله عليهما الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين فشكر ربهما على ما أعطاهم من العلم ثم أخبر سبحانه عن سليمان عليه السلام أنه أثنى على ربه واعترف بفضله حينما أورثه النبوة عن أبيه وعلمه منطق الطير وآتاه لكل شيء مما يحتاجه الملوك قال سبحانه وورث سليمان داود وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا, وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين ولما هشر له جنوده من الجن والإنس والطير وسمع كلام النملة حينما مر بها مع تلك الجنود الهائلة قال معترفا بفضل الله عليه رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني وأدخلني برحمتك في عبادك الصالحين ولما تم عليهم مطلبه من هزار عرش بلقيس لديه واستقراره عنده في أسرع وقت اعترف أن هذا ليس بحوله ولا بقوته وإنما هو تفضل من الله عز وجل قال هذا من فضل ربي ليبلوني ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر, يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم وهذا نبي الله يوسف عليه السلام ابن يعقوب عليهما السلام حينما من الله عليه بالملك والعلم وجمع له الشمل بوالديه وإخواته رأى أنها قد تمت عليه نعمة فشكر لربه وساله غصن الخاتمة وقال رب, رب قد آتيتني من الملك رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين وهذا خاتم النبيين وسيد المرسلين نبينا محمد صلى الله عليه وسلم قام على قدميه بالصلاة حتى تفترت من حول من طول القيام فقالت لهم المؤمنين عائشة رضي الله تعالى عنها يا رسول الله لم تفعل هذا وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر فقال يا عائشة أفلا أكون عبدا شكورا عباد الله هؤلاء هم القدوة الأخيار فاختاروا بهم واشكروا نعمة الله عليكم بقلوبكم وألسنتكم وأعمالكم فإنه لا يكفي أن نتلفظ بالحمد والشكر بلسان أو تتلفظ بالحمد والشكر بلسانك أخي في الله وقلبك وقلبك قابل معرض أو جاهد مستكبر وأفعالك بخلاف ما يرضي الله فالشكر يتألق بالقلب واللسان والجوارح فالقلب للمعرفة والمحبة واللسان للثناء والحمد والجوار لاستعمالها في طاعة, في طاعة المشكور وكفي عن معصيه عباد الله لقد قص الله علينا في القرآن الكريم ما حل بالأمم التي كفرت بأنهم الله من قسم الأعمال وخراب الديار ما تقشعر منه الجنود من ذلك ما قصه ربنا عز وجل عن بني إسرائيل في مواضع من كتاب الكريم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين ومن ذلك ما قصوا عن قبيلة سبا التي أنعم الله عليها بالجنتين وقال لهم كلوا, كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور فأعرضوا عن الشكر وكذبوا الأنبياء كذبوا الأنبياء فأرسل الله عليهم سيل العرم وهو الوادي الممتلئ بالمال الغزير الذي أغرق ديارهم وأهلك حروسهم وأشيارهم فبدلوا بالجنى فقرا وبالنعمة نقمة وبالاجتماع تفرقا وتشاتتا وتشاتتا في البلاد قال تعالى فجعلناهم أحاديث ومزقناهم ومزقناهم كل ممزق إن في ذلك لآيات لكل صبار شكور حتى صار يضرب المثل يضرب المثل بتفرق وتشتت فيقال لقوم إذا تفرقوا تفرقوا أي بالسبع أي كما تفرق في السبع ومما ضرب الله لنا مثل القرية قال تعالى وضرب الله مثلا قرية كانت آمنة كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بعنعم الله فكفرت بعنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون أي جعل الله هذه القرية مثلا لمن أنعم الله عليهم عليه فكفر بالنعمة فأنزل الله عليه النقمة حيث وفر الله لأهل هذه القرية الأمان والإثمنان والرزق الرجل الذي يجلب إليها من, من, من كل نواحي أو من جميع نواحي فلما لم يشكروا هذه النعم تحولت إلى أضرارها فبدلوا بالرزق الرغد جوعا وبالأمن والاطمئنان خوفا وقلقا فاتقوا الله عباد الله واشكروا نعم الله عليكم واشكروا نعم الله التي اسبقها عليكم أجروا ما أوجب الله عليكم وتجنبوا ما حرم الله عليكم حافظوا على الصلوات واحضروا الجمع والجماعات وأدوا زكاة أموالكم تجنبوا المعاملات المحرمة والمكاسب القبيحه طهروا بيوتكم من آلات اللهو ومن الصور ومن ومن سائر المحرمات خذوا على أيدي سفهائكم <coughs> خذوا على أيدي سفهائكم امنعوا نساءكم من التبرج والسفور واتخاذ ملابس التي تكذب الله عز وجل ورسوله ربوا أولادكم بتربية الإسلام وعلموهم القرآن وجنبوهم مواطن الفساد وقرآن السوء وأدبوهم إذا رأيتم منهم ما يستوجب التأديب وخذوا بالحسن والحكمة وخذوهم بالحسن والحكمة فكلكم راع وكلكم مسؤول عن رعيته اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم àtọ́pẹ́ fún ọlọ́run bá wá ọba tí kẹ rẹ̀ tó pọ̀ lórí wa ìkẹ́ tó pamọ́ àtẹ̀yí tó mọ̀ èyí tó hàn èyí tá a mọ̀ àtẹ̀yí tá a mọ̀ a lè sùn ká kí ọlọ́run bá lórí wa ó ṣe fún wa lápapọ̀ ó ṣe fún wa lọ́lọ́dọ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan bó ti kí orí tó nínú ìṣe tí wù kó bára ẹ̀ tó bá tako ìkẹ́ ọlọ́run pé ìkẹ́ ọlọ́run náà dà lára òun ajẹ́kó ti kẹfẹ́ rí sọ́lọ́run ọlọ́run kẹwàá lọ́lọ́dọ̀ ọ̀kan ó kẹwàá lápapọ̀ tí ò sí méjì ń bẹ kódà kìí ṣe dáàfẹ̀ mọ́ gbójú sókè táàmà ronú sí pé ìkẹ́ òun mo ń jẹ́rìí ọ̀kan ọba náà ọba ni ọba tó gbọngbọ́n ni ọba tẹ́yìn gbogbo ìgbà ni alágbára gbogbo nǹkan ni mo ń jẹ́rìí pa nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ẹrú rẹ̀ ní òjíṣẹ́ rẹ̀ ní olùkúnni ní ròdùn olùkíni nílọ̀ kúrò mi tí ó kóyà ọlọ́run ìmọ́lẹ̀ ní fún gbogbo ayé ọlọ́run bá rán láti jẹ́kẹ̀ fún gbogbo àgbáńlá ayé ó sì rán láti ìgbẹ̀yìn fún gbogbo ẹ̀dọ́ ọlọ́run tó sì ju súnà rẹ̀ mú ṣinṣin kọ́lọ́hún ti bẹ́ẹ̀ ní rọrùn fún wa kíkẹ́ náà pọ̀ kó má dópin a mọ̀ fi ara wa sí pàtàkì ọpẹ́ kọ́lọ́hún ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó ní ẹ̀yìn èèyàn ìké wọn ọlọ́run suratu Fatir àyà kẹta òdùkóró ní matallahi alaykum nígbà tọ́lọ́run sọ pé yá níbẹ̀rẹ̀ àyà yẹn yá ẹ̀yìn èèyàn

kọ́ sì fi bẹ́ẹ̀ sí lọ́hùn bọ́lọ́n bá ti fẹ́ kásìn yìí ṣe bá ti rò kó yẹ kásìn yá àyíwá náà ẹ̀yìn èèyàn ọ̀kan nínú ìpìtọ́lọ̀ máa pè nìyẹn kò sẹ́ńtẹ́lẹ̀ yóò kó sínú ọwọ́ ni òkúrò ní mọ́tà lọ́ọ̀hìn àléìkùn ẹran tí ìkẹ́ ọlọ́run bá tó ṣe fún yín tó ṣe léyìn lórí o ọwádá kọ̀ọ̀kan níbẹ̀ alìmìnkọ́ ọlíkín wọ́n irú lọ sẹ́nìkan dá yín yàtọ̀ sí mi tẹ́nìkan kan yín yàtọ̀ sẹ́mi tani ò bá jálàánú wa láyé tó ju ẹlẹ́dàá wa lọ tẹ́lẹ́gbàtí ẹlẹ́dàá wa dá wa tán aláàánú sáàwí náà bóyá tí ó fà tẹ́yìn òfin rọ́lọ́run sí nínú ọmọ adámà ọlọ́run náà ló tún lò gẹ́gẹ́ bí aláàánú pé lọ lágbájá Islam a nígbà tẹ́lẹ̀ orí mùsùlùmí kankan tó jẹ́ pé àbọ̀rúbọyè òun ló tẹ́wọ́ gbà mí kí a lẹ́lẹ́ kí n ṣe yìí tí wá ní ṣe tiẹ̀ wà láì mílíọ̀nù èèyàn bẹ́ẹ̀ wà láyé bá a bá gbé microphone fẹ́ ní kọ̀ọ̀kan yín ó ṣe ti kẹ́ láì kẹ́ ní kẹ́ ní àpẹẹrẹ kẹ́lẹ́ àkàwé ah, ní

ó tún jẹ́ àwọn ọmọ ogun ní tó fàkó òfin kó ní ìsìlámù ni ó sọ fún mi bẹ́ẹ̀ mo ní tẹ́jú kó ní ìsìlámù ó ní bẹ́ẹ̀ ni ó ní dòní ó ní dòní tó wá ń sọ̀rọ̀ yìí lọ́jọ́ náà lọ́rùn ọ̀rọ̀ tẹ́jú náà sọ ètò tóbi ó tó tóbi fifteen years ní o ó ní dòní tó wá sọ̀rọ̀ yìí àwọn tó ń jẹ lábẹ́ àwọn ètò ṣe mùsùlùmí ẹ̀dá kùsọ́ gbélé yìí tó kó fún sàmùlẹ̀ sáwọn ló ga jù àbọ́lọ́n sáwọn láàánú rẹ̀ jù àbọ́lọ́n ẹlẹ́dàá rẹ̀ àti àwọn tí wọ́n ń ṣàánú ẹ̀ ọlọ́run ní gbogbo wọn àtò náà ọlọ́run ló tún lò wọ́n sábàbí fóun náà ṣùgbọ́n kò sóye kò sí òye ikùn lásán ní ẹ̀dá ò níyè orí lásán ní ẹ̀dá ò lérò inú gbogbo ẹ̀ halimin khaliqin ghayru Allah

ọdún wá sọ wípé ìyàrùgbò kòkùn iná sẹ́mọ̀ ìwà ìlọ́pù òun náà ni ó tó ń fún ìníjẹ ẹ̀mú láti sánmà àti ilẹ̀ orí ńlá kan ní dídá torí pé ńgbà tó dá wa bóyá bí náà mo ti rẹ kókúbà kan mo bi wá léèrè ní gbogbo ẹ̀dá táwa náà rí tá a yajú sì ya ọpọlọ kalẹ̀ tá rí gbogbo ẹ̀dá ọlọ́run lórí ilẹ̀ àwọn màláíkà ọlọ́run dá wọn dáa jù wá lọ torí pé wọ́n ń ṣe lọ́hùn bóyì sí wo ọlọ́run ló dá wa náà tàlẹ̀ rínú ẹ̀dẹ̀ ọlọ́run tó wù yín jù kẹ́ẹ̀jẹ́ èèyàn lọ bó ti sekú tó àpá báwọn rí táàbà gbàgbé nígbàtà dáyé táa ya ọpọlọ asáàrẹjò arájẹ arímọ̀lú aráwọn ẹ̀dá arí labalábá arí sísin arọ́gà arígbìn èwo ló wù yín jù pé ah, ìgbín ni ìgbín lòun ọ̀bá sì jẹ́ o tó ń fi àjọ ọmọ ádámọ̀ yìí ẹ̀sùn kankan nínú ẹ̀dẹ̀ ọlọ́run bó ti jẹ́ pé mílíọ̀nsì ni wọ́n tí ẹ wá rí tó wù ní dúkẹ́ dé èèyàn lọ tí ọba ti sí knockout nìyẹn halimin kọ́lìtìn rírù lọ bẹ́ẹ̀ gbogbo àwọn kẹta ń wí náà ẹ̀dẹ̀ ọlọ́run ti fẹ́ ká ti ara wọn ọmọ ọlọ́run làwọn náà àmì ìyanu ńlá làwọn náà jẹ́ torá àyè dá kan nínú wọn ọlọ́run tún challenge gbogbo ẹ̀dá ẹ̀ oníṣẹ́ tún tẹ́ lè dá kan àbí àwọn èèyàn tí wọ́n kọtò wọn ọlọ́run ṣé wọ́n dá nǹkan ẹyọ kan nínú gbogbo àwọn nǹkan tá al khalaqu mithla khalqi llah nínú sátòrà ṣé wọ́n dá nǹkan kan tó dàbí ìtọ́lọ́run bí ẹmọ òyìnbó ehoro òyìnbó èbó ló dá àbí àbí ìgbàtẹ́ ìbò fáìn tó jẹ́ láwọ̀ funfun tẹ́mọ́ ẹ̀ náà sì ní iná ló fi dẹmọ́ ìbò ẹbẹ́ náà sì rẹmọ Yorùbá bó ṣe rí àṣeworo Yorùbá ṣé ìbò ló dá ẹmọ́ ló dá ìhoro òyìnbó kódà àwọn tó ń gbọ́ọ̀fẹ́ àwọn ọmọ pàwọn sí ìkàlẹ̀ sí òyìnbó torí wọ́n fáìn bí kọ́lọ̀ bí mẹ́ta báyìí Ọlọ́run ni tí wọ́n dá ẹ̀dá kan fọ́sẹ̀ ṣe ábáhà àléhìn tẹ́ẹ̀dá wá rúpọ̀ sáàwá mọ́tọ́ ọlọ́run síta sí èèyàn tí wọ́n ṣe sọ́lọ̀ ọlọ́run ń dá tí àwọn nǹkan tó jẹ́ ẹ̀dá pátápátá ìyàdùsókù kúmínà ìwà àrùn ní sánmà àti ilẹ̀ tí wọ́n ni kí nǹkan mọ́ rú nílẹ̀ kó sì mọ́ dàgbà kó mọ́ sẹ̀mí nílẹ̀ kó mọ́ dìde àwọn èso oríṣiríṣi kó sì mọ́ dàgbà tó fi dé orí àwọ̀ èèyàn tọ́lọ̀ fún níjẹ̀ mú tẹba osratul hajj nígbàtí lọ sí bí ayé àrùn ìkẹfà ọlọ́ni ẹ̀yìn òsà ẹ̀rùn fẹ́ dé ìná ìbẹ̀rẹ̀ náà láwàá yìí lásìkò tí ẹnìkan sọ fún mi lánàá pé tójò ìbá máa ń lọ báyìí léraléra wọn báyìí ọ̀pọ̀lọpọ̀ ilé ó mọ̀ wò torí ilẹ̀ ti fa omi mu kọjá ti sọ níjó òní láti ń ti sọ látò lè ti kọ́ ẹ̀já rántí ọlọ́run ẹ̀jẹ̀ kẹ́rọ ọlọ́run bá wá tó ti kóso méjì tán sọ̀látò kọ́ mi sọ̀látò pé àwọn omi sọ̀látò pé àwọn omi lọ́tún lọ́sì lọ́tún lọ́sì sílẹ̀ gbé háúháú lásìkò bóyá gbogbo ẹ̀ sì jòsùn méjì lọ lásìkò yìí a ti ń sọ pé tójò bá tún pọ̀ sí tó bá tún rọ ní olóòlù mẹ́ta àwọn ilé kan mọ̀ wo ó wá tún fẹ́ ìyá sílẹ̀ ó tún gbẹ háwó nínú sọ́tò hajj ọlọ́run tí bá tún wá sọ mi kalẹ̀ sí ẹ wà á rí àpáǹdanlẹ̀ ilẹ̀ tó le korokoro tí ẹ bá pe ọ ìka sí báyìí nígbà tẹ́ kànlẹ̀kùn tó ti fẹ́ lè mọ̀ ọdún bẹ́ẹ̀ yóò sì tún di pùkẹ́pùkẹ́ nǹkan ọ̀gbìn tó ń jẹ yóò sì tún mọ jáde bẹ́ẹ̀ oúnjẹ wa inú sọ́tù nazirat àti abasa mọ̀tá àlákún wálé àní àmìkan oúnjẹ tí ń jáde nínú ilẹ̀ yẹn oúnjẹ yín àtàwọn ẹran yín àtàwọn dábàá yín oúnjẹ yín àtàwọn dábàá yín mo fẹ́ béèrè béèrè kan kí tó tẹ̀síwájú gan nínú àwọn àtàwọn dábàá wa ta ní jẹun jù náà ẹ ta ló pọ̀ jù ta ní jẹun jù bí tírélà ráàdì ti ń kọjá lọ everyday bẹ́ẹ̀ ni tí oúnjẹ ẹran àtóúnjẹ ajẹ́ ń ṣe kíni lòun náà ń kọjá lọ everyday nínú sàmọ́ ìwọ̀l àbù láti sánmà àtìlẹ̀ yàrùzúkùkún mínà sàmọ́ ìwọ̀l àbù tàlẹ̀ dúdú ti bẹ́ẹ̀ la ilaha kò sọ́bà míì tí ń ṣe bẹ́ àfi Allah fàánà kò fàkún ó tó kẹta jí tọ́lọ́run ọ̀bá mú omi ìwájú ilé ìlọ ó tó kẹta jí torí náà ọlọ́run ìkẹ́ rẹ̀ pọ̀ lórí wa ìkẹ́yìn la fẹ́ ká sí káwa sálẹ̀ bá ṣe dúpẹ́ tọ́lọ́run tẹ ẹ má sì kọ̀ tẹ́ ẹ̀dúpẹ́ iná àdáàbìnà ṣẹ̀dí ìyà nílé ẹmọ́rin tí ẹ̀mọ́rọ̀rọ̀ ọlọ́run ti wá lẹ́rú tí máa kọ́ orí ọlọ́run tí sì máa kọ̀ ẹrú tí máa ta ìmórí ọlọ́run tí sì máa kọ̀ láti dúpẹ́ fọlọ́run torí pé ìyà ọlọ́run bá lè kíyàn ẹ wòye sáwọn tí wọ́n ti lọ sáájú àtàwọn tá a bá lọ́gbà àtàwọn tán wà láyìíká wa nínú àwọn tó jẹ́ pé tànà karó lè ní àmì láàwọ̀ sáàbàrò fìlàrù tí wọ́n ṣe kèfèrí sí kẹ ọlọ́run tí wọ́n ṣe gírí mọ́ká ìlórí ilẹ̀ ẹ wo bọ́rọ̀ wọn ṣe dà kí ọlọ́run ṣe fún wọn fàbójì lúbi ní ìmọ̀tì nìkùmà ìyà kọ́gùn kẹ́ wàbìlẹ̀ amúnì kọ́ọ́fà ìbẹ̀rù àti ìpa ìpáyín kékeré ló gbẹ̀yìn ìfọ̀kànbalẹ̀ tí wọ́n bọ́ kọ́rọ̀ nàìjíríà lọ́lọ́run bá ti torí ẹ̀ fáyà kalẹ̀ kò yẹ ká jiyàn torí bó ṣe rí gan jẹ́ lẹ́nu irú èmi tó yẹ pé àwọn bàbá kú àwọn wájú wa táwọn pé ní bàbá bàbá fáwọn ọmọ kan bá ti ń tà wá ní bàbá àwọn bàbá kan kú àtàkùn lè bí wa táwọn pè ní bàbá ẹ̀rí kọjá òsì lọ tó nǹkan lẹ́nu gbàtà dáyé ó sojú èmi tí mo tún jọmọ àwọn bàbá kan nígbà tọ́lọ́run ṣe ìdẹ̀kùn fún orílẹ̀ yìí ó sojú òní tí ó bá jẹ́ pé inú nílà nílò la bí ọmọ míì sí èmi bá nàìjíríà nù dẹ̀kùn nàìjíríà tí ayé ń sújọba gan kátó wá kọ́kọ́ lówó olówó tí ń ṣiṣẹ́ lójúmọ́ tí ń tíró income tí ń wo ibo mo ti jèrè ibo mo ti lọ yàtọ̀ sáwọn tí ń kó

àwọn orílẹ̀-èdè tán wà ní ìdẹ̀kùn ajé àmú lónìí àwọn náà wà ní ìdẹ̀kùn náà jọ́nà lọ́wọ́n ó ti yíwọ́ fún nigeria ó ti burú ó ti dàrú àwọn kankan ló fà àwọn àkíyèsí tá ní bùkátà sí láti pera wa sí torí ẹ̀ẹ́bẹ̀yàn bá rí dọ́là lónìí torí kí wọ́n fi lọ London torí kí wọ́n fi lọ America torí kí wọ́n fi lọ Germany èyí tó pọ̀ jù dọ́là ni àtàwọn owó tó dàbẹ́ tó nípọn tẹ́tẹ́ náà ìdẹ́kọ̀ bẹ̀tẹ̀ èmi gbọ́njú mọ́gbà tí owó náírà yìí tí ò ní válù mọ́ èyí tó ju dọ́là lọ tí mo gbọ́njú bá gbà tí Nàìjíríà tára jẹ́ àdínú gbọ́njú bá torí mo wà láyé nígbà tí náírà tó ju dọ́là lọ tó yẹ pé tí èèyàn bá ti parí ẹ̀kọ́ ẹ̀ lábúrọ̀d ó ń sábọ̀ wà nàìjíríà wà gbàṣẹ́ ni tí èèyàn bá rẹ̀ ti parí LAUTECH àbí ilé àbí any one of them yóò gbà kéni 505 brand new one 504 ìjó ọkàrí ọkàwé já ẹ wá wo millions lónà ọmọ nàìjíríà lẹ́gbà tó kàwé já ló tẹ̀wà ẹ̀dàkùnṣẹ́ ìwòyàn lè kọ́ sójọra wọn tí ìtàn ọjọ́ òní mò ń sọ ẹgbẹ́ mi náà wà láyé àwọn tó ti jẹ́ bọ̀dá bọ̀dá fún mi náà wájọ́ kò yóò kátó wá sọ bàbá bàbá tó sì pẹ́ jù àwọn ìlú tí ń bá akẹgbẹ́ ńgbà náà táwọn náà ń rí rọ́gàtì tẹ̀lé ìrọ̀rùn tẹ̀mí ayé àwọn tí wà lórí ìrọ̀rùn àti tẹ̀mí àti gbádùn yẹn dòní tóyé àwọn ń fi bí ọgọ́rùn-ún mẹ́ta ó lé ó súnmọ́ ọgọ́rùn-ún mẹ́rin owó dọ́là àwọn fi ń àmì owó náírà àwọn fi ti dọ́là ẹyọkan la hawla wala quwwata illa la ilaha illa bẹ́yìn bá gbà ìpé tí bí yóò bá mọ́ sọ̀rọ̀ kan wá ní ó bà ní kò bàjẹ́ táà mọ́ fi sí ọ̀rọ̀ ìtùnú fúnra wa tọba afikọ́rọ̀ nàìjíríà wá ń sọ wọn ló ti bàjẹ́ kò lè dáná àbẹ́ẹ̀ tún gbọ́ ilé ìrìnà tàbá ń sọ̀rọ̀ mi wọn ni ó bà ní kò bàjẹ́ tàbá sọ̀rọ̀ nàìjíríà wọn ló ti bàjẹ́ kò lè dáná subhanallah níbi tó burú dé lójú àwọn èèyàn kí ló fà ìtàpá amẹ́ríkà ìṣèlú ìsìlámù bẹ́ẹ̀ náà ní london bẹ́ẹ̀ ni Italy bẹ́ẹ̀ ni France ṣùgbọ́n ọlọ́run ni wọ́n deny èyí tó pọ̀ jù nínú ẹ̀kọ́ ọmọ èèyàn wọn deny yẹn ọ̀sọ̀ ojú tẹ máa fi wò nìyẹn pé sọ́lọ́ náà ni wọ́n sìn táwọn fi remain káwọn kan gbà Islam kan jẹ́ rẹ̀ yàtà kí á mọ̀ lókù kí á mọ̀ sí ọlọ́run ẹnìkan sọ fún mi tó ti wà ní Amẹ́ríkà pátápátá báyìí ó ní òru nìyàwó òun rọ bí làwọn bá sì múra àti mọ́ lọ sọ títù rírọ bí yẹn wá ń pọ̀ àmáfẹ̀ kan pé nọ́mbà poli pé báyìí báyìí báyìí báyìí ṣẹlẹ̀ ó ní òpin 5 minutes wọ́n ti dé wọ́n sì máa obìnrin lọ́wọ́ wọ́n sì tasọ yí ọkọ̀ poli inú ọkọ̀ níyàwó bímọ sí lóru náà wọ́n sì wá gbé lọ sọ́sìtì kìí sí tààrà john onítọ̀ ọ̀nà àjọ ń gbé nàìjíríà ni nígbà pé ẹjọ́kùn fẹ́ ọmọ gbọ́n tó wá sí pé panápaná ni ẹ bá pè ní nàìjíríà lẹ ní kódà kó pé náà bẹ̀rẹ̀ kìí pé ni wọ́n gbogbo èèyàn mọ̀ yẹn tíra mú sí ń ni tánápaná ìsì tánápaná road safety ló ìjàmbá ojú ọ̀nà làwọn náà kìí ti safety tẹ́ẹ̀ bá ti fowó yẹn kalẹ̀ ẹ̀rí fún ojú wọn bẹ́ẹ̀ náà lọ́lọ́pàá bẹ́ẹ̀ ni custom bẹ́ẹ̀ ni politicians mo sọ̀rọ̀ wọn nínú Ramadan àwọn ìkọ́tọ́ lọ́rùn ìdí ìkọ́ ìjàmbá ẹ̀tọ́ ọmọ ènìyàn tó bá yé jẹ́ nìyẹn

wọ́n sọ fẹ́ nìkan pé kó wálé ìlú tó lọ́jọ́ kò sí ìlú tí ń sí Islam abala yẹn bẹ lọ́tọ̀ o wọ́n rí sọ o tàbá sọ̀rọ̀ lọ́bẹ̀ abala yẹn wà lọ́tọ̀ ó ní ìlú tó sí Islam ọmọ ti fẹ́ akóra ń tàn níbẹ̀ lọ́mọ tẹ́ ha dé wọ́n ń pòfáìdì tó máa dámà ní ibi tí mò ń lọ nìyẹn kí ni ó lè dùn wọ́n tán fi ní rí ìlú wa gbé kí wọ́n fi ní ṣiṣẹ́ sìn wa mo apply sí ibì kan láti ṣe masters mi ò tí kó Saudi Arabia mo apply sí ibì kan láti ṣe masters in Arabic language ní Amẹ́ríkà ni kíkọ̀ tó ní yàyín lẹ́nu kéèkì sí ìlú Islam wọ́n bá mi sọ̀rọ̀ èmi náà bá wọn sọ̀rọ̀ àjọ ń sẹ́ndì àwọn kẹta ní bùkátà sí sára ara wa ọwọ́ dọ́là ló já mi ọya ọ̀tọ̀ adé pé kó sanwó báyìí so tí managed admission síbẹ̀ máa gba masters mi látọ̀wọ́ máa wálé síbẹ̀ náà ibẹ̀ kọ́ wọ́n provide fún yẹn pẹ̀lú basic islamic studies wọ́n ní provision fún bí ẹ bá fẹ́ kankan nínú orí tó jẹ́ tayé wọ́n ní provision fún ó lọ́mọ òun ti fẹ́ ha Kùránì tán níbo lọ́mọ tẹ̀ ha dé ní Nàìjíríà tó jẹ́ ìlú ní yunifásitì eh, wa ní Saudi Arabia ní Madina kò sí orílẹ̀-èdè kan láyé tí ò sí bẹ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ó fẹ́ dàbẹ̀ ní pé nípa tẹ̀sìn nìyẹn nípa tayé ó fẹ́ mọ́ sọmọ orílẹ̀-èdè kan tí ò sí l'Amẹ́ríkà ẹsàmọ̀ ọ̀bọ̀ wọ́n wá ń ṣe kídímọ́ fún wọn ẹ̀nà àmọ̀ fún ìná lẹ́tọ̀ yín in tí ẹ fi lè káwọ́ we provide for you àlókù kí wọ́n sin Allah èyàn ò lẹ́tọ̀ èyàn ò mọ̀ fóun lẹ́tọ̀ wọ́n pè wọ́n pé wá kílèmù ẹ̀tọ́ ẹ nílùú onílùú èyàn lẹ́tọ̀ ní orílẹ̀-èdè ẹ̀bí tán ti bí nílé bàbá ẹ̀ lórílẹ̀-èdè bàbá rẹ̀ àti bàbá ńlá bàbá rẹ̀ ó mà wọ́n ti mọ̀ kó mọ̀ fóun lẹ́tọ̀ wọ́n sì pa níbi tí wọ́n ti bí wọ́n ní entitled to this ó ní òun mọ̀ come and claim it ẹ máa fi wéra wọn ọlọ́run bá wá sí ní ọba lọ́pẹ́ látà kó lù sínú ẹ̀sùn wọ́n náà ọba tí èso tí èso gbé ní o yóò sì jọ́ọ̀jì wá nípa tayé ọ̀rọ̀ kìámọ̀ wà mọ̀ bẹ̀ fọ́lù kìámọ̀ ìgbà kan mo máa ń bẹ àwọn èèyàn pé ẹ ṣe sùúrù ẹ má lọ alọ́mọ amẹ́ríkà kan ó ní àà ó ní ọlọ́run ojú tó ń tẹ̀ òun náà ti kò lamẹ́ríkà tó wọ́n gba amẹ́ríkà mọ̀ pé kò àti ìfẹ̀sì ó nira díẹ̀ islamic university ní mẹ́dínà ló fi ń sù tó bá rẹ̀ nìkan tó sọ pé òun apply fún sálọ́ọ̀tì ó fẹ́ lè gba oúnjẹ

àfi tí àbá àfitá àfi tí tí àwọn náà láti pìlẹ̀ báàrùn ọlọ́run bọ́wọ́ sì dé àwọn náà láti pìlẹ̀ ẹni ọba lè gùn plane lọ kóòrùn ẹni tí ò lè gùn plane kó fẹsẹ̀ rìn jáde tó bá jẹ́ pé yóò rọ̀lọ́run sí níbi tí ń lọ wọ́n ti bàjẹ́ lóòótọ́ àmọ́ kò ó bà ní kò bàjẹ́ lọ́dọ̀ tèmi tèmi ń sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn èmi ò sọ báwọn èèyàn ti sọ pé ó ti bàjẹ́ pé kò lè dáa mọ́ èmi ò báwọn sọ yẹn torí ẹ̀ ló fi níbi torí pé ń gbàjọ wá pé kò lè dáa mọ́ kí aláàkè sí àpẹẹrẹ wá sí kí láǹfààní ẹ̀ ẹ̀sìn ló kù ló lè túnṣe ẹ̀sìn tí wọ́n kórìíra yìí ẹ̀sìn wo al-Islam tá máa bèèrè pé bóòlù ti jẹ́ Islam because Islam is all about right ìmà kó jẹ́ ìwọ̀ ọ̀tọ̀ náà àbí ìwọ̀ ọ̀tọ̀ èèyàn kò sí kẹta gbogbo jíjẹ́ Islam pátápátá rice ló dálé lórí abala kan 50-50 ni tọ́lọ́n tèèyàn wọ́n fẹ́yàn ní ti ẹ̀ lọ́hùn wọ́n dì náà ọlọ́hun mùsíbà tí wọ́n nìyẹn níbi wọ́n dì náà ọlọ́hun wọ́n àbí ìlú tó ọmọ èèyàn ti máa rẹ́tọ́ ẹgbà lélẹ̀ kò sí kankan bí zero ṣùgbọ́n sẹ́yìn tẹ́ ń gbọ́ mi àtẹ̀mí tí mo ń sọ̀rọ̀ sáàmbára wá sọ̀rọ̀ láàmbá gbọ́yé apọ̀ náà yàtọ̀ sáwọn tó ti jáde àwọn tá a wà ń lé ìyàpọ̀ débi pé ká gbọ́yé káwùjọ ibi tòrò padà kò sẹ́yìn kankan tó lè gbọ́yé bẹ́ẹ̀ tó fi tòrò àfẹ́ tó bá jẹ́ mùsùlùmí òdodo gbogbo ẹgbẹ́ ìbá ṣe mùsùlùmí ní tó bá gbé wọn làwọn máa ṣe àwa là ń fi ọ̀rọ̀ ọlọ́run bá bọ́ra wa ètò ọlọ́run bá wí ànábì wí sọlọ́lọ́run sáà sọ́làm ọ̀pọ̀lọpọ̀ wọn sáà gbé bíbélì lọ́wọ́ gan ṣé bíbélì ọwọ́ àkànṣán pẹ̀lú bíbélì mọ́ àwọn ara wọn gan náà sọ àwọn ẹlẹ́rìí ọkàn kọ̀ọ̀kan nù wọn wọ́n máa ń sọ pé kìí ṣe bíbélì lẹ́bí sáyé báyìí lóde o ẹ̀pẹ́ ẹ̀sìn lọ́hùn ẹ̀sìn lọ́hùn níbàámu sí tọ́lọ́gbọ̀n náà nábì yìí sáà wọ́n mọ́ sọ sọ àdìkà là ń sọ bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí bẹ́ẹ̀ ẹni tó pé náà ló náà tó náà wé láwà ní àwọn náà sọ̀rọ̀ ẹbẹ̀rẹ̀ ọlọ́run ẹ wòye sí èèmọ̀ tọ́lọ́run àwọn èèyàn kan tí wọ́n kọ̀ láti mọ orí ọlọ́run mọ láti fi mọ ọlọ́run tọ́lọ́run wá sọ kọ̀kan balẹ̀ wọn tó sọ dìbẹ̀rù bíi nàìjíríà ká má ti lọ sí lórílẹ̀-èdè bòmí bíi nàìjíríà tọ́lọ́run sọ kọ̀kan balẹ̀ wọn tó sọ dìbẹ̀rù tó sọ dìfàyín keke ó ṣe rí bá ó ṣe já padà látara mímọ́ ọlọ́run gbogbo wa pátápátá sí lọ́rọ̀ ìbáwí bẹ̀rẹ̀ látòrí èmi tí mo wọ́n wájú tí mo ń sọ̀rọ̀ torí àmọ́ fọ̀rọ̀ ọlọ́run bá bọ́ra wa torí ká lè dá a sí náà ni ẹni tí bá ń wá rí wọ́n kú tó bá tòlì tó máa tí ò sí ìmúlò wà láì ó sì sàǹfààní jọ tí ò sí máa wá bọ́ tó bá máa lọ tí ń gbọ́ àti ìṣẹ́ ní rọrùn fún láti rí múlò tóun ni ó ti kọ́ ohun tó ju tẹ́ tí ò sí ìmọ̀ gbọ́rọ̀ ọlọ́run rárá lọ kò gbọ́ kúrúgbàtù jùmọ̀ kò gbọ́ wáàrì lórí rédíò kò gbọ́ wáàrù lórí tẹlifíṣàn kò lọ sí gbangba tàbí tẹ́tí ń ṣe wà àti mọ̀ gbọ́rọ̀ ọlọ́run eléyìn èsútira ìsáwọ́dà aléhìn ṣètọ́n èsútira mú ẹ̀rí ọkàn ó máa pé ẹni tí wọ́n gbọ́ kúrúgbàtù jùmọ̀ àtàwọn àyè míì tán ti sọ̀rọ̀ ọlọ́run ẹ̀rí ọkàn ó máa dá padà lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ó sì sẹ́nìkẹ̀kan tí ń challenge wàláhì làrí kótúbà àti jó ní tó sì gbọ́ ìbá má jẹ́ pé mọ́sílù ló ti gbọ́ ìbá àjọ orí pé sẹ́tìlá ẹ̀rí ọkàn ó sì sáré pé padà kódà bí òní fi sin lọ́hùn títí títí tọ́lọ́hùn bí wá sí ẹ̀ ní rọrùn fún ìpìlẹ̀ ní pé ká máa gbọ́rọ̀ lọ́hùn àbáyé ká máa sọ farúbà mọ̀bálàgín àwọn àmìnà sáàmì àwọn kan bẹ tó jẹ́ pé a tún sọ fún wọn pé ń tá agbọ́n ní kútúbà lónìí ni yóò tún wá wúlò fún wọn jẹun tó gbé ọ̀rọ̀ yẹn wá bá wọn lọ ohun síbi ti ọwọ́ ìgbàta yóò táa yóò tà ń jóúnjẹ nù náà bá ṣe kọmọ àtìyàwó wá ń da oúnjẹ tó bá kù àti síbí nù àtàbọ́ èmi gbàgbà èmi báyẹn láyé ní nàìjíríà táwà oúnjẹ tó bá kù yóò wé bí ti máa ń ṣẹlẹ̀ ní saudi domi kódà àwọn ó dà síbí nù àwọn tálíkà tálákùta ní ọlọ́ọ̀sá síbí yẹn torí pé kò lè mọ̀ sínú wọn láwùjọ kankan bó lónìí ẹni tó bá pẹ́ kódà bó súnmọ́ nínáwó ẹ má bínú náà ni àti jẹun sánni bó ti kó súnmọ́ nínáwó tó nígbà kan wọ́n sì ń dóúnjẹ nù táwọn àwọn dábà ó jẹ àjẹsú àwọn dábà ò tún nílé jẹ tán lákìtàn lára haúlà wàlà kó wọ́ta ilà ìlà àwọn dábà ò tún nílé jẹ tán lórí àkìtàn ní nàìjíríà yìí náà ni ẹ̀dúpẹ́ fọ́lọ́hun ẹ̀sì mọ́ta aláìmoore sọ́lọ́hun kò sí nǹkan kan tẹ́nìkọ̀ọ̀kan wá fọ́ ọ́bà láyé ní dáadáa bí kèsì pọ́dọ̀ ọlọ́run bá ló ti wa eri pé bere ọ̀rọ̀ náà nìyẹn kò sí nǹkan kan tẹ́ abọ́ ọ́bà ní dáadáa ẹni tí ò jẹ tàárọ̀ tó padà jẹ tọ̀sán je ati rí to pada je tọ̀sán tó padà jẹ lálẹ́ ọlọ́run náà ló ṣe ọlọ́run láwọn èèyàn kan pọ̀ wọn òdúgbọ́ ọmọ orí ọlọ́run débi pé wọ́n dúpẹ́ fún ọlọ́run wá wà àhálò kọ́nà òdáràn bàwà yàhánnámá yásùn láwọn àhà wà bí ìsáyìn kọ́rọ̀ ọlọ́run ní nítorí pé wọ́n kọ̀ láti mọ orí ọlọ́run mọ́ láti fi dúpẹ́ fún yàhánnámá ni wọ́n lọ wà ìsáyìn kọ́rọ̀ ibùdé tí wọ́n yẹn burú púpọ̀ ọlọ́run ti fún wa inú sọ́kùlà fàì ayà 53 dáríkà lè ánàlá alámíyàkùnmù gọ́yìrọ ní ìmọ́tàmì àni àmàhà àlàkọ́rùn ẹkí ìsáyà ìdàdà ẹgbẹ̀wò tẹ́ bá délé súrà kẹfà ayà 53 ọlọ́run ti má kẹ́yàn kí o nígbà ọlọ́run ti máa kẹ́yìn mi ò nígbà kẹ́yìn lọ́wọ́ ẹ̀ kí wá ló fẹ́lẹ̀ ìbéèrè nìyẹn kí ló ṣẹlẹ̀ sí kẹ nàìjíríà tó síbẹ̀ nù kí ló ṣẹlẹ̀ sí ìfọ̀kànbalẹ̀ ti di ewu sí ayò tó ti débi ọlọ́run sọ ẹ máa gbọ́ ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم títí táwọn táa tẹ́ òlọ́pá wọn níbi ìkẹ́ ọlọ́mọ ajẹ́kọ̀ọ́ àlàsọ̀pá níbi ẹ̀mọ́ bákan láti ń ṣe tẹ́lẹ̀ tí kẹ́ ọlọ́run bá wá awà ló fi sú wa ọlọ́run bá tẹ́ ti fẹ́ mọ́ ẹ̀mà gbé lọ́bùn míì nígbà tẹ́ẹ̀tì fẹ́ mọ́ tẹ́ẹ̀tì níbi ẹ̀mọ́ yẹn máa gbé lọ bòmí àìmọye ìwà ọmọlúàbí tó ṣe déédé Islam tí ìran ọmọ orílẹ̀-èdè àti Yorùbá àti Haúsá àti yíò tí wọ́n sì ti yí dànù pé ojú ti là tó jẹ́ pé ibi tó dúlà sí yẹn ibi ìkọtọ̀ Ọlọ́run ni àìmọye irú ẹ̀ wàláhì làbí àìmọye irú ẹ̀ kò sójú tì mọ́ wọn gbé ìwà àbàjẹ́ kankan pamọ́ gbogbo ọ̀nà àwọn àbàjẹ́ wọn gbé pamọ́ mọ́ tóbi dórí ìpànìyàn ẹ̀bá ń kọ̀rọ̀ bribery nǹkan kan rọ́ṣíwà ìbọ̀nú oríṣiríṣi àwọn yẹn di ojú tó fúyẹ́ kọjá àlà èyí tó wú onú abu ẹsọ aburú kan tí wọ́n gbé pamọ́ tán ti lẹ́yìn ẹ̀sùn sọ bí tọ́mọ èèyàn ti dé àárọ̀ ni àbọ̀sán àbálẹ́ inú ilé ẹ̀ ni àbí sàgbangba inú ìlú ni àbí nírìn àjò ẹ̀sọ̀ bí tẹ́ ti sèbù lónìí kò sí náà gbogbo nǹkan sọ ìpátápátá nínú àárín ń ṣe fáwọn tó máa ń ṣèjọba lórí ilẹ̀ òun ni kípa wọn ká orí ilẹ̀ tí wọ́n wà nìkan ṣèjọba sí tí ẹ bá ti káwọn gangan ládàdúrú tí ẹ bá ti káwọn gangan ládàdúrú tí ẹ bá ti káwọn gangan ní pòkíì ọlọ́run balẹ̀ lámọ̀ kan ṣùgbọ́n kọ̀rọ̀ kọ́ńdù kan tó bílẹ̀ jẹ́ ó wà táwọn tọ́lọ́run fi jọba orí ilẹ̀ sí lọ́wọ́ ò ní mọ̀ kò wọ́pọ̀ o lágbàá láyé tá a wà yìí ó sì wá jẹ́ pé ti nàìjíríà ni ó sì jẹ́ ti nàìjíríà ìwò rẹ́gbì láti gbọ́mọ ẹnìkan láti fi sọ́wọ́ bẹ̀tí mọ́jẹ̀ pọ́mọ sí ẹni ọ̀rìn pèlépèlé torí kó wò ní gbọ́mọ èèyàn kan ò sí ní pààyàn kan láti fi sọ́wọ́ kò túmọ̀ sí pé o ọlọ́run wọn mẹ́nìkan tó mọ́ pé mọ́jà àdọ́dọ̀ ẹ̀ o àánú ọlọ́run nìkan là ń bá yí láìpẹ́ ìlọ́wọ́lọ́wọ́ yìí wọ́n pààyàn ó mọ̀ lórí wọ́n sì mú óbì kankan nú ẹ̀jẹ̀ ọparí ló bá ń síjọba àpapọ̀ ti ń bá yí wọ́n bá lọ́wọ́ báyìí kò sáànú wọ́n bá ti fọ́ yẹ̀yẹ lórí ẹ̀jẹ̀ tó bá dá ó sì fi nǹkan nù wọ́n ti parí wọ́n ti pààyàn tó ó ti fẹ́ tó bí mẹ́wàá the same method náà fi orí ni wọ́n fọ́ ó sì fi nǹkan nù ẹ̀jẹ̀ tó parí kí sókà ti lọ ìjọsùn ọ̀kọ̀rọ̀ ń pa ilé yìí mọ́ àìmọye sókà wà ń tí sí ẹlòmíì náà wá rú ẹ̀ o kò tí ìrọ́nà ni o ẹ wọ́n jẹ́ ìbá fáyìn wọ́n jẹ́ ìbá dìkẹ́ ní òun gan tó máa rọ́nà ẹ̀ wọ́n sùn ẹ̀yìn tẹ́ mọ̀ wípé ẹlòmíì gangan fẹ́ parẹ́ kó sì dòwó so ọ̀dà tẹ́ ẹlẹ́yìn ni ò ní báyìí ó fẹ́ parẹ́ gan kó dòwó káwọn ọmọ yìí máa ná lọ ẹlòmíì tí wò kan sùsùn náà àwọn ọmọ ẹ̀ oúnjẹ bí mẹ́fà làwọn bí ọmọ akú márùn ìwọ ọ̀yá ọláti kọ̀mpláì o ẹ gbọ́rú ẹ̀ rí ẹ̀sùn tún rí rí tẹ́ẹ̀bàgbọ́ rí ẹ̀ rí rí ẹ̀gbọ́ rí ìyá àti bàbá sí kọ̀mpláì kó tí káwọn kan nù mẹ́fà wọ́n sì gọ́dọ̀ owó eléyìn olówó tán ẹ̀yìn wọn fẹ́ lé ọmọ kan láwọ́tẹ̀ ẹjẹ́ pẹ̀rẹ̀ wá lọ́wọ́ ìbá sanwó ẹ̀ òmú kan nú mẹ́fà ó sọ́dọ̀wó èyí wá gbé lọ́wọ́ bá pé ẹran ọmọ yìí lọ́wọ́ kò fẹ́ ó lè ìjà tó bá rọrùn ní ibẹ̀ gan ní ó ti sá ládàrí kó kápò lábọ̀ lórí pé ìwọ náà tún máa dowó bóò torí wípé n'inu wípé sọ ẹ wá nítorí tọ́lọ́run ẹ wá ń bẹ̀ àwọn yẹn jọ kọ́ọ́rú náà tó sọ wípé wá àti ìbílẹ̀ ń ṣe fún mi sọ́lọ̀ ló fún mi lówó ni kọ́ọ́rú náà tó bá nábì Musa ló gbà ayé ànábì ẹ sírò ẹ ayé ànábì Musa how many thousands of years ayé ànábì Musa tó ní tá à ń sọ̀rọ̀ yìí ayé yóò ti parẹ́ o àbó ti parẹ́ adódìde ni wàláì kò ti parẹ́ lẹ́yìn ìgbà tọ́lọ̀ ń parí ayé rẹ̀ lẹ́yìn ànábì náà lójú aláyé ànábì náà ayé ò sì parẹ́ mọ́dún ní tó pẹ́ ànábì náà lànábì mú sáwá àtúgbà ànábì tó tún tẹ̀lé wọn dùn ní extension ayé láwà ẹnìkan wá bá ànábì mú sáwá lókà ó lànìlàkà ó lóhun pọ̀ kò sí ìṣòro olú bọ́lọ̀ ṣe rò ẹnu kùrá kò sí ìṣòro olówó ẹ̀ láyé ó wá ní gbogbo àwọn ọmọdọ́mọ tó ń gbí kalẹ̀ nílò àwọn tí ń bẹ láyé lónìí tí wọ́n yìí fi ọ̀rọ̀ tí wọ́n yìí fi kí ọlọ́run mọ́ lọ́run síbi pé wọ́n jà láàrin bẹ́ẹ̀ nìkan bá tẹ̀ wá hùwà wèrè tó bẹ èsù lọ́wẹ̀ tó fi lówó ṣé èsù náà ló fún lówó ni orin ìlànà èsù yóò gbẹ̀san yẹn lọ́tọ̀ ni èsù kọ́ ló fún lówó ìnámọ̀ rízùkù mìnìrín dì láà ọlọ́run ní mọ̀ sáré zìkì ẹnìkan sọ pé bóò ló fẹ́ rìn ó ní lánàá ìpì ló ń rìn òun náà fẹ́ rìn òun rìn tiẹ̀ ó yíwọ́ kò sí dowó fóun ó já sí kú ó já sí wèrè ó já sá sínwí ó já sá lọ rámirámi táì rábọ̀ ẹ̀ fọ́pọ̀lọpọ̀ wọn ló pé ọlọ́run ní máa yàrùsùkú máa ń yàṣà obìnrin ìrìn ní sáàbẹ̀ mo máa ń sáré òkè fún yẹn bí mo bá ti ṣe fẹ́ má sì máa já lẹ́lòmíì lọ́wọ́ ọlọ́gbà tó lọ́wọ́ máa ń ròyìn ara rẹ̀ inna rabbaka yabsutu rizqa liman yasha wa yaqdiru máa máa tẹ́ fẹ́ lòmíì yóò máa mú nínú ẹ̀ ni kódà tí màá tún bá nẹtán ó láti ṣe sùúrù díẹ̀ kó mi kéṣẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ ọlọ́run lórí ara ẹ̀ bẹ́ẹ̀ irú tóhùn ọba mọ ọlọ́run irú ìròyìn olówó ẹ̀sìn ìròyìn ọlọ́run irú ọ̀rọ̀ olówó ẹ̀sìn ọkọ̀ ọlọ́run ọlọ́run sì tún ní máa dúpẹ́ fún mi ọlọ́run máa lọ pé ọba táà máa dúpẹ́ fún nínú gbogbo condition tàbá ọba òun fẹ́ fún ìlápòjúwe kan tẹ́nìkan bá sá ewúrẹ́ yín ládàá torí pé gbé èlùbọ́ kan ní èlùbọ́ yìí àbójá lẹ́sẹ̀ àwọn sọ pé màmá alágbájá ni ẹran yẹn jẹ ìlú bẹ́ẹ̀ ló sáládà ẹ lọ kí kú orí àná tí wọ́n lẹ́yìn lẹ́sá irú ńládà ẹmọ séhùn ọlọ́run jà náà rí yín àbí yóò kò burú tí kan ẹ̀kàn sáà rí pé ewé yẹn gun ogun ga fúnra rẹ̀ ló bá rí bọ́ kílẹ̀ ìsọ̀fọ́lọ̀ ọlọ́run ló mọ̀ tó fi ṣe gbogbo yorùbá tó kí àtẹ́jì òfin ní mọ́ sọ bẹ́ẹ̀ ọlọ́run ló mọ̀ tó fi ṣe bó sí èyàn ara wa náà ló ṣẹlẹ̀ sí ọlọ́run ló mọ̀ tó fi ṣe àdúpẹ́ nìyẹn tó bá sí èyàn ló ṣe kàyẹ̀yẹ́ ni pé tọ́wọ̀ ń bá so oore gan fún wa tó dùn máa wà nú a máa sọ pé alhamdulillah tó wá ṣe nǹkan kan tí ó jẹ́ pé bànújẹ́ ló já sí a tún máa sọ fọ́lọ́run pé alhamdulillah lọ́nà méjèèjì àmọ́ tíyàn ibi tọ́lọ̀ tó fi jẹ̀dá lọ ni tíyàn bá wá sí ìkà fún wa tó yẹ pé ìkà yẹn fojú hàn yóò di tọ́lọ́pàá ó bá ti tòrè fún wa àdùpẹ́ fún náà ẹsẹ́ ìjẹta ọ̀ ẹsẹ́ ìjọ òní tó bá sí ìkà yóò di tọ́lọ́pàá àmọ́ tọ́lọ̀ máa ṣe méjèèjì ọpẹ́ ló já sí tó wáyé pé nǹkan ọdún lọ́wọ́n ṣe fún wa fún alhamdulillah ala kulli ìbìnrin ìmọ́tí tó wá ti gbé dàkejì ni anáyìn sọ́là ó ní ẹ̀sọ́ tó alhamdulillah ala kulli hal ọlọ́run náà lọ́pẹ́ tọ́ sí òun ló máa ń tó fi sí ọba tó yẹ ká lọ dúpẹ́ fún gbogbo ìgbà ni kò sí kọ̀ǹdíṣẹ̀ kan tá a lè wà láyé sáàkọ̀kọ́ kò sọ́sọ́ lọ torí pé ọpẹ́ yẹn ó bí ọ̀pọ̀lọpọ̀ orin tó pọ̀ gẹ́gẹ́ bí àdéhùn ọlọ́run àwọn ànábì ọlọ́run àléhùn ah, kíntẹ̀ tó lọ síbẹ̀ yẹn ọ̀nà mẹ́ta òun ni a fẹ́ kí ọpẹ́ ti máa jẹyọ báyà lẹ́yìn náà láti sọ lẹ́nu àkọ́kọ́ àìtọ̀rọ́fù al'abdi bi ní ìmọ̀tìláhì alayhi fi qarari qalbihi bí an yà àfẹ́rẹ́fà bí an hábi ní ìmọ̀ àwọn àníyàn wà sílàtún lẹ́yìn nídìlá kọ́kọ́ mọ̀ pé ọ̀dọ̀ tọ́lọ̀ ń ṣe fún wa tó ti ṣe tí èsẹ̀ yóò tẹ̀sẹ̀ ṣe ó ti wá léèyàn òun fún wa níjẹ̀mú

èrùn orí kọ́lọ̀ ń kẹun ẹlẹ́ẹ̀kejì òun ni àtàhádùkù bí háàdì ní àm dọ́ọ̀hìrán káwa máa fẹnu wá sọ pé ọlọ́run ṣeun ọlọ́run ọba kẹ́mi ọlọ́run ọba ló sọ ní lóore yúfìnì àlọ́lá wàyà amẹ́rù wàyà ṣkúrù fàlàyé ó sì bù ní àmà ìlàwé má fi orin yẹn ti sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ kódà ńlá fi mọ̀ nínú súnà nẹ́bí sọ̀rọ̀sọ́lá pé ẹni tí bá máa ń sọ pé ọlá yín ọpẹ́ yín ọlá yín fún èèyàn ó ti sọ nítàn di orogún ọlọ́run ẹni ìhun ló sì kẹ lóòótọ́ ọlá ẹ̀gbọ́n ọlá mọ́mì ọlá dádì ẹlọ hádàlú níbi tẹ́ ẹ̀kọ́ sí àti ọpọlọ yín gbogbo kálímà èèyàn náà ló o ẹgbọ́rọ̀ fífẹ́ o àmọ́ ó ní ọ̀nà tẹ́ lè gbà sọ̀rọ̀ yẹn tí òfin ní jẹ́ ìkọ̀ orí ọlọ́run àbí ẹ̀ṣẹ̀ nípa ìmọ̀ forí sọ́dọ̀ ọlọ́run ẹ máa sọ wípé ọlọ́run ló fi mọ́mì kẹ́mi ọlọ́run ló fọ̀ rẹ̀ kẹ́mi ọlọ́run ló fi mìtáà kẹ́mi àbí Abdullah àbí Ibrahim ọpẹ́lọpẹ́ ọlọ́run tó fi bọ̀rọ̀ tó fi bọ̀rọ̀ jẹ́ sábà bí bẹ́ẹ̀ tó fi jẹ́ tọ́lọ́run kìí dojúkọ ọlá ọpẹ́ ọlá ayé sí gbogbo ẹ̀dá tó dá àti gbogbo tó dá ni ìjọba ti kádàrà abáyé láti bẹ̀rẹ̀ lópin ti kádàrà sábà bí kádàrà ló

òun ló kọ kádàrá yìí ló sì kọ sábàbí àti bí ó sì jẹ́ lẹ́bí mọ̀ pé ńgbà tẹ́yìn ń ké sẹ́ni tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ súnmọ́ pé ẹ hẹ́ẹ̀pù mi ìgbà tọ́lọ́run ṣe tán tó yọ sí yín látọ̀dọ̀ ẹ tẹ́ ẹ mọ̀ rí nǹkan bí ò bá ṣẹlẹ̀ sí tó wọn máa kẹ́ ọmọ ádámà wọn máa ṣe àánú wọn máa sí náà kẹ́ mi náà tó yà àtàsí wọn mi háìtò láyà àtàsí ọmọ mi ọmọ nàìjíríà mi lóyìnbó kan ní germany olóyìnbó mi ní germany olóyìnbó mi ní amẹ́ríkà wọ́n ti bẹ́ẹ̀ gbọmọ ìyá tàbí káàrin wọ́n ti wọ̀ ju ìjọmọ ìyá lọ yàtọ̀ sáwọn tó ń gbájú èèyàn tí ó pé ọ̀rẹ́ tímọ́tímọ́ kájọ rà ní wọ́n ọ̀rẹ́ mi kan ní Saudi ọmọ Nàìjíríà ni ọmọ ra mọ́tọ̀ ní Canada yóò ta ní Saudi tàbí kó ta ní Èkó ó wá sọ yọ ọdún tó àwọn àtòyìnbó yẹn ti ń ó láwọn òsì àwọn òsì bíi dára wọn àwọn òsì bíi dára wọn yóò kàn sẹ́ni pé mo tún ti ń yọrọ ọkọ̀ báyìí òun náà sẹ́ndì owó sí láti Saudi òun sì sẹ́ndì ọkọ̀ sí ìlú tó sí ìlú Islam so ẹnìkan sì wà ní Amẹ́ríkà ó kọ́wọ́ sí ọkùnrin nílé pé ẹ máa bá ilé yẹn lọ àfà àwòrán àbòmí lórí àríkè ìṣẹ̀lẹ̀ ni àtàhádùsù bí ní àmìlá a máa sọ̀rọ̀ ìkẹ́ ọlọ́ntọ́lọ́wọ́ máa sọ fún wa ara ọpẹ́ ni ẹlẹ́ẹ̀kẹta mínàrkáni ìṣúkìrì ní àmì àwọ̀ àníyàn òun ni wípé alìsìyàn tó bí ara àmọ́rọ̀dọ́ ti tọ́lọ́n bá kẹ́yàn a máa fi wá ìyọ́nú ọlọ́run ni a máa fi wá ìyọ́nú ọlọ́run ni olówó lè yára ṣiṣẹ́ iná bẹ́ẹ̀ náà sì tálíkà tọ́lọ́n bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́lọ́run bá kẹ́ tó yẹ pé ó sì ń bẹ gbà tó dé ló di ọmọ jayéjayé lọ́nà àìtọ́ ìmọ̀ sábà tètè gbéyàn kọlu ọlọ́run ìmọ̀ tètè ṣokùnfà bínú ọlọ́run sọ̀bọ̀ wà ní titálíkà ẹni tóun náà wọ rẹ̀ pé kọ̀ǹdíṣàn tóun wà ọlọ́run ò rántí òun kí lè fẹ́ràn abọ́hùn tó ń kọ ọlọ́run ẹ̀dàkọ̀ ẹ̀fọ̀ òun lẹ̀ sọ àwọn méjèèjì náà lè kọ ọlọ́run àwọn méjèèjì ló sì tọ́ sí wọn máa dúpẹ́ fọlọ́run kọ́lọ́ máa tàlékún

àdéhùn ọlọ́run ṣiṣẹ́ ní ó bá máa lékún ní ó bá máa lékún ní ó bá máa gbèrú àbẹ̀lọ́run bá subhanahu wa ta'ala kó tó àyẹ́ ònà abala kan sí àbẹ̀lọ́run bá subhanahu wa ta'ala kó tó wá lẹ́rú tí ó mọ orí ọlọ́run máa pé ọlọ́run ní máa ọlọ́run olóore ọlọ́run láláàánú kò tako ìdúpẹ́tà máa dúpọ́ mi yẹn kò takora wọn ẹ̀sìn ní méjèèjì èèyàn máa mọ èèyàn òyìn gbọ́dọ̀ máa fi bí sú ẹ̀dá ọmọ èèyàn àmọ́tọ́lọ́run wa ló ga jù kọ́lọ́run wa sọ wá lẹ́nu tí ó ẹrú tí ó máa fìkẹ́ ọlọ́run bá sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tá a ti fọkàn mọ́ ọlọ́run kó tún wá sọ wá lẹ́rú tí ọlọ́run ó tẹ̀lé oore tí ó máa fi sin ọlọ́run gbogbo nǹkan tá à ń rí àkífù láyé kódà tó fi dórí ìmọ̀ ẹ wo ìmọ̀ yìí àníbìsọ̀lọ́lọ́rọ̀ sọ́lá ó lẹ́yìn kan tó bá wá ìmọ̀ tó gbọ́jú ọ̀nà òun wá ìmọ̀ ọkọ̀ ọlọ́run tó sì fi nímọ̀ yẹn ojú ọ̀nà tó wà yẹn ojú ọ̀nà àlùjẹ́nà ni o ìmọ̀ yẹn lẹ́nìkan wá ní lọ́wọ́dọ̀ ọmọ yéèfù ní wọ́n ń sọ wípé òun kéw ní wọ́n ń sọ kẹsẹ̀kẹsẹ̀ wọ́n á babaláwo ni wọ́n ń sàtakò súnà ní ipò lẹ́nìkan ibẹ̀ ló gbàdọ́mọ yéésù ipò nínú pọ̀ ayé bẹ́ẹ̀ sì ni èyàn máa wá ràn lọ́wọ́ láti rí àǹfààní tí mo ní jẹ́ kí n tó fi sin ọlọ́run bẹ́yàn bá di àwọn àmì ìmọ̀ràn ń báyàn nísìn wọ́n wá àwọn tí ó gbà àwọn èèyàn tí ó ṣe ọmọ ológun tí wọ́n gbà àwọn ọlọ́pàá náà máa ń ṣe bẹ́ẹ̀ àwọn oríṣiríṣi wọn bẹ́ẹ̀ téèyàn bá ń sá fún àárín pé ní táwọn èèyàn burú dé ọlọ́mọdé ń sàmì pọ̀ mọ́ wọn kìí ṣe yúnífọ́ọ̀mù wọn wọ́n láti fi yúnífọ́ọ̀mù wọn ọlọ́pàá tó ya èsì tó ya kàràǹbàní tó bá wọ agbádá yóò hùwà ẹ̀ tó bá bọ́ yúnífọ́ọ̀mù yẹn kalẹ̀ wọ́n láì yóò hùwà ẹ̀ ìwà tí ń bẹ lọ́wọ́ ọmọ ádámọ̀ lọ́mọ ádámọ̀ ń hù tó bá jẹ́ ní ire ẹgbá sọ sójà fún sójà ọmọ gbogbo ayé ṣe ni tí ọlọ́pàá bá jẹ́ ẹni rí yé tó wá wọ́sọ̀ yẹn agbára di méjì ọlọ́pàá ọmọ gbogbo ayé ṣe ni tó bá jẹ́ ní ibi ilé ìlú jù ẹni tí ó jẹ́ níbi ń bọ̀ débẹ̀ wọ́n ni ọjọ́ ẹni tí bá yà fún mẹ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ adámọ̀ wọn a máa gbé wọn ṣépè wọ́n mọ̀ fún wọn sẹ́bi ìdí máa ń ṣẹlẹ̀ nìyẹn o tírénì la ní àwọn kan wà àwọn ọ̀wọ́sọ ọlọ́pàá wọn àwọn ti sójà wọn àwọn ti gbá wọn àwọn tàwo tó yé inú kọ́wọ́ tẹ́tà tọ́sà àbíkọ́ ọmọ náà ta àbíkọ́ wa gbádá lọ sí mínísírì tó yé ó ti kó lọ́mọ yéésù òun gá dìde sùn ní mínísírì ẹ̀ẹ̀mọ̀ wọn ẹ̀ẹ̀gbọ́n pa wọn àwọn èèyàn wọ yúnífọ́ọ̀mù tẹ́ẹ̀mà pé wà bá má dámà orù torí ẹ̀ká fọ́rọ̀ ọlọ́run bá bọ́ra wa ló ṣe kókó jù èlé òun làwa ń bẹ ọlọ́run bá sí ká orí ọlọ́run bá ká fi mọ ọlọ́run fi sin lọ́run kọ́lọ́run bá kó ṣe inú ọ̀run fọ́nì اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإنسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيدكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزركم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون قوموا إلى صلاتكم غفر الله تعالى لي ولكم Thank you.